وبالذي يشرك أنفسهم على شرفه ومكانته الرفيعة من هذه الألقاب الصاحب قال الله تعالى إلا تنصروه فقد صرف الله إذ أخرجه الذين كفروا فهي اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم ومن أبواب أبي بكر رضي الله عنه الأسقم قال الله تعالى وسيجنبها الأشقى الذي يؤتي ماله يتزكى وما لأحد رضي الله عنه بعد عام الفيل بعامين بمكة المكرمة ووالده أبو قحافة أسلم بين يدي النبي صلى الله عليه وسلم يوم الفتح إذ أتى به أبو بكر رضي الله عنه إلى رسول الله صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم ألا تركبوا حتى نأتيه فقال أبو بكر هو أولى أن يأتيك يا رسول الله وأمه سلمى أم الخير أسلمت قديما بعد الأبى الذي ناله أبو بكر رضي الله عنه من قريش يوم خروج المسلمين إلى الكعبة وله أولاد أكبرهم عبد الله وله أولاد أكبرهم عبد الرحمن وعبد الله صاحب الدور العظيم في الهجرة النبوية ومحمد الذي تربى في بيت علي رضي الله عنه عن وعائشة رضي الله عنها زوج رسول الله صلى الله عليه وسلم وأم كلثوم التي ولدت بعد وفاة أبي بكر رضي الله عنه بارك الله لي في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان رضي الله عنه الخروج من مسكب إلى الحبشة lè jẹ́ àti àánú gbogbo àtàlà ìgbàdá. Ìgbé àti ìgbẹ́ náà fi máa fún àwọn ará ilé àti àwọn sọ̀rọ̀ àti gbogbo àwọn àti àwọn tó tẹ̀lé ojú ọ̀nà àwọn àti tètè ọjọ́ kejì àti ẹ̀rọ. Ìbẹ̀wò náà ó jẹ́ owó ìyá àti ẹ̀yìn. Ẹ̀jẹ̀ máa ń bẹ̀rù ọlọ́run ọmọ rẹ̀ máa kọ́wọ́. Yóò sì máa ti ọ̀nà àbáyọ fún bí gbogbo àti bí gbogbo àyè. Nínú àwọn èèyàn tó ti lórí ilẹ̀ sọdẹ pé ìtàn ò lè gbàgbé wọn láyéláyé àwọn èèyàn ọjọ́ ti dé wọ́n fi ìbẹ̀rù ọlọ́run wọ́n fi darí àwọn èèyàn àwọn èèyàn tó ṣe pé pẹ̀lú òfin ọlọ́run ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n fi darí àkóso àwọn èèyàn nínú àwọn èèyàn yìí òun khalifa alákọ̀ọ́kọ́ lẹ́yìn ànábì wa Muhammad. àlejò ọ̀hún àmì ẹ̀ tó ń bọ̀ wá wáyé lọ́sẹ̀ àwọn ọlọ́run ti nígbà tí wọ́n wà níbi òkè yìí táwọn bèbè ń wá wọn kí Abubakar pẹ̀lú àánú èyí tí ó ní pẹ̀lú àlejò Mohammed sọ̀rọ̀ wà wọn ní ìtẹ̀lẹ̀ fún láti máa sọ fún àlẹ́bí ilé àtẹ̀lé àlẹ́bí tí àwọn èèyàn yìí tẹ́ bá wo ẹsẹ̀ wọn dáfẹ́rí tẹ́lẹ̀ wo ẹsẹ̀ wọn yìí wọ́n mà rí wa àlẹ́bí kọ́kọ́ wà lọ́wọ́ tẹ̀lé àwọn afi Abubakar lẹ́bi ìgbà rí pé làtàkùn tẹ̀ ìgbà wà má bànújẹ́ ọlọ́run ò lè tẹ̀wá lẹ́yìn lẹ́yìn torí tó náà ọ̀rọ̀ àpèjú wa. àbùsọ́ọ̀fì tí wọ́n fi àlẹ́fẹ̀ àbúkọ́ pé rọ́bì ọlọ́run kọ̀ áyì ọlọ́run bá ìkàlà ara rẹ̀ ló gbé àbúkọ́ pé bẹ́ẹ̀. bákan náà lára àlejò jẹ́ ìtọ́wọ̀ fún àbúkọ́ pé rọ́bì ọlọ́run kọ̀ áyì tọ́ka sí àjùlọ lásọ̀kọ̀ fún síwájú ó sì ètò máa darí gbogbo mùsùlùmí ó lẹ́yìn àtàkọ́ ẹ̀ńtọ́ bẹ̀rù ọmọ ọ̀rọ̀ jùlọ. ọmọ bá fi àbúkọ́ pínlẹ̀ nínú sọ́ọ̀tún lẹ́yìn nípa tó sí ti àwọn ogunlọ́pọ̀ onítẹ̀sí ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ńtọ́ ọmọ nípa sí nínú ayẹyẹ yìí òun náà ni àbúkọ́ pínlẹ̀ ọmọ bá fẹ́ fi iná jahannama tó bá fẹ́ lọ́ọ́ pínlẹ̀ ọ̀gbìn ẹ̀tọ́ fi fẹ́rù ọ̀nà ọ̀gá jùlọ nínú àwọn èèyàn. èèyàn wo ni ẹ̀tọ́ sì gbé ọ̀nà gbogbo nǹkan tí ọlọ́run bá jogó fún ní dúkìá sójú ọ̀nà tí àlejò ọ̀nà àmì ọ̀gá wà lọ́sọ̀lẹ̀. èsì pé nínà láti fi wá ipò kan àbí lọ́dọ̀ àwọn èèyàn rárá o ọ̀nà ó fi lè fọ́ sí àfọ̀mọ́ ara rẹ̀ kó níbi kùdìẹ̀kùdìẹ̀ èdè èdè ọmọ wà gbogbo mẹ́rin ó sì ná èdè ní ohun retí ẹ̀sà lọ́dún èèyàn bí kò sí bí ọ̀dọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ àgbàdá lóbi ń retí ẹ̀sà. torí pé ojú rẹ̀ ọmọ ọba ní fi nǹkan tí ń náà yìí ojú rẹ̀ ọmọ ọba ní fi wá ọ̀nà ọba sàlẹ̀ yìí dé yọ díẹ̀ ní ìyọnu sí onáwó ìyọnu sí ìtàgé ọlọ́ba tó pèsè fún ọlọ́jọ́ ọlọ́ọ̀dẹ́ nàìjíríà lára àlejò ìṣẹ̀lẹ̀ ìṣòro ọ̀tọ̀ àbúgbàpẹ ìrọ̀lẹ́ ọlọ́run àyè wúlẹ̀ ní àṣetì ẹ̀dùn tèké ọgbà tẹ̀yẹ́yẹ́ kò sí ìyèméjì kẹta nínú ẹ̀mí rẹ̀. àlejò Muhammad sọ́kọ̀ ọ̀rọ̀ ìwòsílẹ̀ òun ló fún àbúgbàpẹ ìlókọ̀ yìí níjọba àlejò Muhammad pẹ̀lú àbúgbàpẹ àti Umar àti Usman. àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n gun òkè rọ́ọ̀d òkè rọ́ọ̀d ọwọ́ àbẹ̀lú bí bí wọ́n ti gun òkè yìí òkè yìí bí ànábi wọn Muhammad sọ̀rọ̀ wọn wà ní ìrọ̀sẹ̀ náà wọ́n sọ pé ó rọ́ọ̀d fàìnà àlẹ́ ìfẹ́ nàbí yọ̀n wọ́n sọ ìrìnàjò láti ìlú mọ́tà lọ sí Jerusalem láti Jerusalem láàrin alẹ́ sí àárọ̀ ó ti wí ìdánilẹ́lẹ́ lórí. nígbà tí wọ́n lọ sọ́dọ̀ anẹ́kọ̀ọ́ Muhammed sọ́kọ́ ìrọ̀sílẹ̀ láti lè fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn arìnrìn-àjò kan wọ́n gbéra ní ìlú mọ́tà ipò ni wọ́n lè wà báyìí. torí pé wọ́n ti ní ìbùsọ̀kọ̀ kan tẹ́sí máa ń yó láàrin ọjọ́ karùn-ún ó ti lè fi wọ́n wà láàrin ọ̀sẹ̀ méjì ó ti ní bíi wọ́n wà nígbà wọn bá lọ sí tí wọ́n sẹ́lẹ̀ torí pé gbogbo wọn ní máa ń rìn. àlejò tó kọ́ bá wọn lọ sẹ́lẹ̀ orí pé àwọn tẹ̀lé sọ ibi tó ń bá wọn ní nígbà tó ń lọ. èmi tí nígbà tí òun ti ń bọ̀ ibi tí wọ́n wà nìyí ibi tí wọ́n wà nìyí lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí wọ́n dé lórí ọ̀yà àwọn kékeré lẹ́nu pé a ah, bọ́lọ̀ sí rí gẹ́gẹ́ bí ló sọ yìí ṣùgbọ́n nípa wípé kékeré wọn أبو بكر رضي الله عنه قالوا يسني عليه محمد صلى الله عليه وسلم تريد نعم الفيل والحج عليه محمد صلى الله عليه وسلم أجلسي إفريل حبشة تركوكم لا تبوكا بأس ولا رفع مريض ọdún yìí ni wọn bí alẹ́ wọn Muhammad sọ́kọ̀ àìsílẹ̀ ọdún méjì lẹ́yìn ìgbà náà wọn ni wọn bí Abubakar ọdún ọlọ́wọ́ fún àbúrò tó ṣe pé kò sí ẹlòmíì nínú àwọn tàbí tó náà wá sí fún ibi gbogbo fámìlì rẹ̀ lọ́dẹ mùsùlùmí àti bàbá rẹ̀ àti yẹ àti àwọn ọmọ ọmọ. Bàbá rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Osman ní Mohammed ọgbà Islam nígbà tí ọ̀nà tí ó kó àkóso mọ́tà lé àlejò sọ́kọ̀ wọn wọlé wọ̀sẹ́lá lọ́wọ́ gbogbo àdàmà yìí pé àwọn kékeré sí àdájọ́ wọn àbẹ̀ sọ́kọ̀ wọn wọ̀sẹ́lá jáde kó ní ìlú mẹ́ta ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run máa padà gba ìlú mẹ́ta fún àlejò àbẹ̀ sọ́kọ̀ wọn wọ̀sẹ́lá ọjọ́ yìí wọ́n fi èyí ọmọ àti nígbà tí àlejò sọ́kọ̀ wọn wọ̀sẹ́lá tó dé ìlú mẹ́ta àbúbákè nípa ẹgbẹ́ sojú kòkòrò nígbà táwọn ọgbà ìsìlá tó sì ti darúgbó ńgbà náà àbúrò sì láti lọ mú bàbá rẹ̀ òun wá sọ́dọ̀ ànẹ́bí tó kọ́ ọ̀rọ̀ rẹ̀ bí ànẹ́bí ti rí ànẹ́bí sọ fún àbúrò sì pé hàlẹ́ àtàlàfẹ́ wà àtà àti kí ló bèèrè àbúrò sì tó fi bàbá rẹ̀ sí ibi tó wà ó ti pé òun ànẹ́bí tó kọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ kí ẹ̀jẹ̀ mọ́ wà bá àbúrò sì pé òun àwọn ọ̀rẹ́ àyè àti ẹ̀rọ ìrọ̀ bàbá àwọn lọ́lẹ́dọ̀ọ́ fún ìlú láti wá báyìí àdéhùn. ó tọ́ ni bàbá àwọn bẹ̀rẹ̀ lọ́rọ̀ ṣùgbọ́n ànábì wọ́n ti. nínú kẹsí ànábì sọ yìí wọ́n ti pè wá wípé ìmọ̀ àgbàlagbàlé nínú ẹ̀sìn náà ìlú wa. kí ọmọ yàtá ọmọ máa ẹnìkan bẹ̀rẹ̀ pèpè sí àdẹ́bí wọn àwọn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wọn wọlé òṣèlú tó di àdẹ́bí ọlọ́run ó ní ìyá rẹ̀ bẹ̀rẹ̀ sẹ́rẹ̀. lẹ́yìn fìtínà tó tẹ̀lé sí ọ̀rẹ́ fìtínà wo ni àbúrò bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́ nígbà tí àdẹ́bí wọn ní ìlú mẹ́ta ní kí ọ lọ sí orí rédíò station náà ọgbà jùmọ̀ àmì tẹlifíṣàn ìtumọ̀ ẹni pé gbogbo ayé ni ó wọ̀ ọ̀sẹ̀ tí wọ́n fi dá láti lè sọ ní jẹ́ ọ̀gbọ́n nílùú mọ́tà ìjọ náà lọ. àwọn èèyàn ń bẹ Islam tí wọ́n fi pamọ́ ni torí pé tí wọ́n bá mọ̀ yìí pé ọgbà ànábì ìkúni fi ṣẹlẹ̀ àbí ìyàtọ̀ tí ó dúró àbúkọ́tì wo lè ti sí yìí ó ní pé ọ̀yẹ́ báwọn máa bá lọ báyìí wọ́n láti máa sọ fún àdàbí pé olódò láti dání agbọ́dọ̀ lọ kábà kálọ̀ kí lè má mú yẹn kí gbogbo ayé wọn máa ń dé ọwọ́ àlọ́ àlẹ́bí sọ fún mi pé akéré ó sì lè gbà wọ́n yẹn ní ọ̀tá kúkú ni wọ́n bá òun ti ṣùgbọ́n àbúrò pè dá ẹ̀ṣẹ̀ ìlẹ̀ rẹ̀ pé àdéhùn àlòsí kàbàlẹ̀ àlẹ́bí gbà sílẹ̀ nígbà wọn ta kàbàlẹ̀ tí wọn Abubakar ìdájà lóbìnrin lẹsẹ sọ̀rọ̀ àwọn kẹfẹrí ní inú ṣubú tó àwọn nínú kábà ni wọn ti pe nǹkan bí ìyàtọ̀ tí ó dà wọn bẹ̀rẹ̀ sí í lu gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ àbúrò nípa ilé Abubakar lórí láyà lọ sọ̀rọ̀ jọnà lọhùnún wọn lù bẹbí pé mo ò lè mọ ojú rẹ yàtọ̀ sí i mọ ẹni tó sì lù gán kí ti jù nínú wọn ò ní ọsùn ọmọ rẹ yà ni wọ́n ṣe wọ abúbáfẹ́ lèmi pé gbogbo ìyàgbá ìgbé àkóso. wọ́n gbé abúbáfẹ́ rọ́bì ọlọ́run à wọ́n gbé lọ sílé. ìyá rẹ̀ bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ nígbà tí ó rí ó lé sọ̀rọ̀ ìyá rẹ̀ ọmọ ẹgbẹ́ oúnjẹ fún un ṣùgbọ́n abúbáfẹ́ rọ́bì ọlọ́run àti ṣèké òun ò ní jẹun títí tó ń fi máa wà ní ṣàjà ìyọ̀ ọ̀hún rẹ̀ sọ́wọ́ ọ̀hún rẹ̀ ìyá rẹ̀ ti àánú rẹ̀ fáyé dé àyíṣẹ́ rẹ̀ ó lè sọ òun bá kú. ṣùgbọ́n tí onílé ìyàwó bá rè sọ ibi àánú òun ní ilé tẹ̀ títí tó wọ́n fi máa irú òun ní àlẹ́bí sọ́kọ̀ wà wà lè wọ́sẹ̀lẹ̀ wà ṣé ọwọ́ aláyè àmì àpá. ṣùgbọ́n nígbà tí ẹ̀ òun ní sọ̀rọ̀ ọ̀nà ọ̀bẹ ìgbà tọ́jú àbúrò fún ọ̀rọ̀ kó wọ́n fún àbúrò ìlú e síbẹ̀ torí pé ọkọ̀ láti jẹ tó sì wá kó bá àtàkì jíjẹ torí pé ó ti wà ní ipò ẹ̀ tí kó bàbá àbúrò yìí. Ọmọ ìṣẹ̀mí ó ti gba ìlà ìmọ̀lẹ́bí tí mo gbé pé ọ̀dà tó lẹ́bi ìsáàmù rẹ̀ ọ̀nà ọ̀fẹ́ tí jẹ́ Mọ̀hámà òun sì mẹ́ tí jẹ́ àbúrò ṣùgbọ́n tí kò wọ́n lọ sọ́dọ̀ rẹ̀ kó lọ fún àìkúlù rẹ̀ nígbà tó lọ́dọ̀ àbúrò ọ̀n sọ fún àbúrò ní ọ̀nà ìtọ́jà sí pé ìyá rẹ̀ ò ní mà tó lé ìyá nígbà náà sí ìlú sùnì. ọ̀sán lọ́nà ìtọ́jà sí pé àwọn bá tó fi gbọ́ yé pé ànábì ó sì wà lálàáfíà. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àbúbákùrì ọ̀gá títí tó fi gbọ́ yé pé àlẹ́ ọ̀wọ́ káfọ́ nípa ànábì báyìí. nígbà tí ẹ̀wọ̀n ní sọ́yìn wọ́n gbé ànábì sọ̀rọ̀ wá wà ìrọ̀sẹ́lá lọ sí ìtọ́wà ní ilé àlàáfà nínú àbí àlàáfà nígbà tí ànábì rí ànábì sọ́dọ̀ àfún ó sì tì máa. àbúbáfìrì pẹ̀lú pé àwọn rẹ̀ tẹ̀lé àbúbáfìrì jọ́nà náà ó lọ wọ́n tó ti tiẹ̀ láti sọ fún àbúbáfìrì pé ó wọ́n ṣe wá àti fi àwọn olè ẹ̀sẹ̀. ànábì sọ́dọ̀ wọn kọ̀ọ̀rọ̀ ìwọ̀sẹ̀lẹ̀ ó sì wá àti fi àwọn olè ẹ̀sẹ̀. ìjọba ìdílé ìyá àbúbáfìrì ọ̀dọ́ ọgbà islam síwájú kí bàbá abubakar yàn ó tó gbà á látara ìṣẹ̀lẹ̀ yìí. abubakar ọlọ́pàá ti mú ọmọ mẹ́fà ogun wọn ló ti gbà sí ara. ọmọ àkọ́kọ́ nínú ọmọ rẹ̀ ní abdulrahman ó ní àmì púpọ̀ ó sì ṣe islam lọ dáadáa. ẹlẹ́ẹ̀kejì ní abdallah abdallah yìí ó ní ipa tó kó tí ò kéré nígbà tí àlẹ́ mi fẹ́ ṣe níjìlá. torí pé ìgbà wọn gbà láti ṣe níjìlá kí àwọn kẹfìrì ọmọ bá a mà wọn lọ fara pamọ́ sí òtún bá ń pè ní bàbá ìrà ìfọlọwà ní mẹ́ta nìyí abdalla yìí yóò wà pẹ̀lú àwọn èèyàn yóò máa rò pẹ̀lú wọn nílùú mẹ́ta tó bá ti wá di alẹ́ yóò wá yọ lọ sí òkèlè láti lọ sọ gbogbo nǹkan táwọn kẹfìrì sọ ọ̀nà báwo ni a ti fẹ́ rí àlejò tó kọ́ bá wà lọ́wọ́ tẹ́lẹ̀ mọ́ yóò lọ sọ fún ọ ànábi sọ̀rọ̀ wà lọ́sẹ̀lẹ̀ àti àbúrọ̀kì tọ́ba tó ti di àfẹmọ́súná kí ilẹ̀ tó má yóò fi padà sí ìlú mọ́ta padà. tó báyìí ní pẹ́ẹ́sẹ́ ti ń gbé ìró ń ti ń tẹ̀lé nílùú mọ́tà lọ́ba ànábi sọ̀rọ̀ wà wà lọ́sẹ̀lẹ̀ àti ọ̀rẹ́ rẹ̀ àbúrọ̀kì ọ̀rọ̀kì ọ̀rọ̀ bákan náà Muhammad lára ọmọ tí àbúrọ̀kì bíi sísọ ọmọ ẹlẹ́gbẹ̀rún Muhammad yìí ẹ̀ńtọ́ tọ́jú rẹ̀ ní alì ìlà àbíbọ́lì tí ń sọ àti kòtò dáa tó wà láàrin àbúbáfẹ́ àti alì rọ́bì ọlọ́wà. kódà mohammed sí ọjọ́ gọ́fúnà nílẹ̀ kejì fún alì rọ́bì ọlọ́wà nígbà tí wọ́n padà di àlejò ẹlẹ́gẹ̀rẹ̀ lẹ́yìn àmẹ́wò mohammed sọ́wọ́ àlùsí. láwọn ọmọ àbúbáfẹ́ tọ́jú ẹlẹ́gẹ̀rẹ̀ torí ọmọ mẹ́fà nínú àlùfẹ́ ìwọlé àtúnáà. àtúnáà oúnjẹ si Abubakar àti anẹ́bí ọ̀jẹ̀ òní máa ma títí máa jẹ́ ọ̀dọ́ lọ́wọ́ ní gbàrà ìlà. Débi wípé anẹ́bí pè ní Dásun Anẹ́nà Ọ̀pẹ́yì ní pé onígbàlú méjì. Kí ló ti fún pé tọ́ba fẹ́ oúnjẹ lọ sọ́dọ̀ wọn káwọn ọ̀nà bá pé oúnjẹ kan wà yọ wá ọwá rẹ̀ òbí sí méjì ilé bí máa ń so oúnjẹ tí máa ń gbé lọ fún àwọn ẹgbẹ́ ọ̀hánlẹ̀ sọ̀rọ̀ àyọ̀ sílẹ̀ àti àbúrọ̀kì. ọmọ ẹgbẹ́ kan ọkùnrin àńṣọ bíi ọ̀rọ̀ àná ebi ọ̀padà bí àlejò ọ̀hánlẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àyọ̀ sílẹ̀ ọmọ ẹgbẹ́ kẹfà ni ó ń mú òkúrò wọn bí lẹ́yìn ìgbà tí àbúrọ̀kì ti ọ̀pá kùnà. nígbà tí kété tí àlejò sọ̀rọ̀ ọ̀hánlẹ̀ sílẹ̀ kódà ìgbésẹ̀ tí ó gbà jẹ gbogbo àwọn tí wọ́n fìyà jẹ ní ìlú mọ́tà padà pàtàkì jọlọ ìlẹ̀ owó ara rẹ̀ ló fi ra àwọn kú olóko ẹrú torí pé káwọn kékeré pé gbogbo ẹ tọ́wọ́ ti gba ìdáhùn padà báyà wọn pa ni ṣùgbọ́n àwọn tọ́wọ́ tó ṣe pé ẹrú ni wọ́n mú ọ̀lẹ́ ní kẹ̀kẹ́ àbúrò ṣe ọjọ́ ìwà wáyé owó ara rẹ̀ ló fi lọ ní lọ kó fún àwọn tó jẹ́ olórí ẹ̀ sínú ìyẹ. Abúlọ́pọ̀ ìyàwó náà là kú lọ́wọ́ yẹn níbi pé ó rọ ní pé kóun ó kú ní ìlú mẹ́ta lọ sí ilẹ̀ Habasha nílé Sókè lónìí. Ṣùgbọ́n nígbà tí ó jáde, ọkùnrin kan jẹ́ Ibnu Jabana. Ó pàdé rẹ̀ bí Abúlọ́pọ̀ ìgbòho ti gbàdégbà. Tọ́ ń lọ, Abúlọ́pọ̀ ìjọ pé òun jáde kúrò mọ́ta ó ti sú òun. Òun ọ̀rọ̀ máa ń sin ẹ̀sìn tí ò ní sí ẹnìkan tí ó fi sí àwọn rárá èmi dáadáa náà lè sọ pé à yọrọ lọ pa ikú rẹ ò lè jáde kú mọ nígbà tí lè so lórí ikú èmi dáadáa náà lè sọ náà lọ́wọ́ kébìrì ní ìgbésẹ̀ mùsùlùmí ṣùgbọ́n ronú wọn kí ni tí àbúbá fi ìgbésẹ̀ rí dáadáa nínú ìlú ìtumọ̀ ẹni pé àwọn kẹfẹ́rì gan máa da ipa tí àbúbá fi ìkó nílùú mọ́tà yálà nígbà tó gba ìsáàmù ni àti bó tó gba ìsáàmù dé pé kẹfẹ́rì ní sọ kó nílùú mọ́tà torí pé tọ́lú ebi jáde àwọn èèyàn sọ̀rọ̀ ikú náà bílẹ̀ kọ́ òun lọ bá àwọn akéwìrì sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ fi ìgbé àtà àwọn mọ́ ètò ti di ẹ̀tọ́ sí pé òun lò wọ́n ní ìsinsin kan ní jọ́nà lọ́n sí olórí wọn tọ́ba sí pé lágbájá ẹ̀ gbọ́dọ̀ dáfà pẹ̀lú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ kan tó bí ẹ̀ kódà kí wọ́n ẹni bí ọ̀lẹ́ lóṣù torí kí wọ́n dáfà fún àwọn olórí wọn ní tó inú dákẹ́lẹ̀ yìí wọn ló fi àbúgbà pẹ̀lẹ́ mi balẹ̀ ló sì sọ fún àwọn kèfèrí pé ẹ fi ohun nìkanlẹ̀ ẹ bá jẹ́ kó máa ṣe ẹ̀sìn rẹ̀ nínú ilé rẹ̀ ṣùgbọ́n má ṣe àwọn wọn wà sí kàbá má ṣe ṣe níta ṣùgbọ́n àbúgbà pẹ̀lẹ́ owó ilé à òun ti máa ṣèṣe tí wọ́n máa yọ sí ọbẹ̀ ọkọ̀ mọ́sálásí kan síta ilé rẹ̀ ọba ń tẹ̀síbẹ̀ àwọn kèfèrí àmà wá láti wá gbọ́ kúránì sí àbúgbà pẹ̀lẹ́ ọlọ́run bá sì fún abúgbàpè ní ìbẹ̀rù rẹ̀ èyí tí wọ́n ká fáyọ̀ ọ̀hún sùn. ìkẹ́lí ìlàpá lẹ́bi àwọn oríire àti omi ibi àwọn kékeré kò ní bẹ́ẹ̀ àdánwò lèyí ẹ̀ tí adékọ́jáde tí a tún gbà ní àdéhùn wípé inú ọlẹ́ni ó ti máa tètè kò ní ilé ta onítún kó àwọn ọmọ wa yìí wọn lọ bá inú dágbára yìí pé bí máa kọ́ ọ lọ sọ fún abúgbàpè pé àdékọ̀ àbí mẹ́tọ́ wà láàrin ara yín àdìgbò ọ̀sán pété ọmọ ní ọlọ́run bá rẹ̀ ní inú rẹ̀ rẹ̀. Ibùdó dábẹ́ náà ló bá àwọn ọmọ kéde sọ́ọ́mà bíbẹ̀. Ìta lè táǹkì tó ti wọ́n bẹ̀rẹ̀ ní pé ó ní nítorí níta. Àbúkọ̀tẹ̀ níbẹ̀ ni oríṣiríṣi ọ̀rẹ́gà rẹ̀. Látara bẹ́ẹ̀ mo ti sọ sílẹ̀ nínú abúlé náà. Yẹ́nì pé màá wà lórí ìnira ara mi. Ìtumọ̀ bá fẹ́ ṣe mo tí wọ́n jókòó sóde olórí gbogbo mùsùlùmí aláwọ̀ àyíká ìsìlámù mùsùlùmí wọ́n adẹ́lẹ̀ ṣùgbọ́n mùsùlùmí wọ́n dẹ́gbẹ́ àdá àdá ẹ̀dí aláwọ̀ mọ́tínà ọ̀lànà ọ̀lànà kẹfìrà wọ́n dà yíkọ̀ tó náà wọlé lẹ́nà fọ́ọ̀tì lẹ́nà ilé wa hànà ilé wa hànà aláwọ̀ ورب العرض ورب كل شيء فارق الحق والنور ومنزل الصراط المستقيم نعوذ بك من شر كل شيء أنت آخر بنسيته لو أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوق شيء وأنت الداخل فليس دونك شيء لأن الدين وأغني أنت من الفقر قولوا الله أكبر الله أكبر